ええ ṣé pé o tí ì gbọ́ pé wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ párùn coronavirus wà lórílẹ̀‐èdè nàìjíríà. arákùnrin má jẹ́ kẹ́rù bà ẹ́ nítorí pé iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera nílẹ̀ wa federal ministry of health àti àjọ tó ń kápá ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ncdc ti gba gbogbo ènìyàn níyànjú pé kí a gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí kí a bá lè rí àrídájú ìlera tó péye fi omi fọ ọwọ́ rẹ kí o mọ dáadáa lo ìpawọ́ apakòkòrò fún ìdáàbòbò tí kò bá sí omi láti fi fọ ọwọ́ rẹ eh. fi ìgúnpá tàbí ìwé ìfúnmúpélébé bo ẹnu rẹ nígbàkigbà tó bá wúkọ́ eh. tàbí tí o bá sín ju ìwé ìfúnmúpélébé yìí sínú ohun tí a pèsè fún ìdọ̀tí lọ́gán kí o sì fọwọ́ rẹ pẹ̀lú omi àti ọṣẹ yàgò fún fífi ọwọ́ kan ojú imú tàbí ẹnu rẹ pẹ̀lú ọwọ́ tí o fọ̀ rí dájú pé ò ń nu àwọn ibi tí à ń fi ọwọ́ kàn nígbà gbogbo bíi ìgbámú àga orí tábìlì àti àga ìjókòó pẹ̀lú ọṣẹ apakòkòrò tó ń dènà àrùn eh. má ṣe súnmọ́ ẹni tí ara rẹ̀ kò yá tàbí ẹni tó ń wúkọ́ tàbí tó ń sín. Kẹ́mi jọ̀wọ́ kí ni àwọn àpẹẹrẹ àti àkíyèsí àrùn yìí o. ó ṣeé ṣe kí ẹnikẹ́ni tí ó bá ní àrùn yìí kí ara rẹ̀ máa gbóná kí ó máa wúkọ́ yóò tún ṣòro fún irúfẹ́ ẹni náà láti mí dáadáa. má ṣe bẹ̀rù a lè dènà ìtànkálẹ̀ àrùn coronavirus sọ̀rọ̀ sí yìí bí o bá ti rìnrìn àjò lọ sí èyíkéyìí orílẹ̀-èdè tàbí ìlú tá a ti ṣe àkọsílẹ̀ nípa àrùn náà jọ̀wọ́ dá nìkan wà nínú ilé kí o sì má ṣe wà ní àkójọpọ̀ àwọn ènìyàn fún ọjọ́ mẹ́rìnlá gbáko tó bá ti ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ tá a ti mẹ́nubà nípa àrùn coronavirus yára tètè pé aago àjọ tó ń kápá ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ncdc sórí zero zero zero nine seven zero zero zero zero one zero láì ná kọ́bọ̀ rí i dájú pé àlàyé tó o bá ṣe fún ẹnikẹ́ni nípa àrùn coronavirus yìí jẹ́ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú àrígbámú ìdánilójú látọ̀dọ̀ iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà nàìjíríà federal ministry of health àtàjọ tó ń kápá ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa ncdc tó fi mọ́ àjọ tó ń rí sí ìlera lágbàáyé who ìkéde yìí wá látọ̀dọ̀ àjọ tó ń kápá ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ncdc pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ tó ń bójútó ètò ìlera nílẹ̀ wa federal ministry of health àtàwọn mìíràn tètò ìlera jẹ lógún.